sórí gbogbo tó ń wò nísìn ó ń lọ sí food bank collection àwọn kan ló donate ṣùgbọ́n ṣe donate nísìn wọ́n ti mọ ibi tó máa gbé lọ ìyẹn tó wá lọ bẹ́ẹ̀ kó wá lọ wo gbogbo eléyìí náà ó ń lọ sí donation àbọ̀rọ̀ mò yẹ nísìn sórí gbogbo ẹ̀ sórí pé wastage tó wà ní ìlú yìí kò ń ṣe kékeré ṣó Koiki Media bringing the world closer to your doorstep níbi tí wastage yẹn pọ̀ tó sórí milk sórí gbogbo ẹ̀ tàbádẹ́ ń sọ fún ẹ̀yin tẹ́ wà nílé pé ìka ìka ayé àtọ̀run làwọn politician ṣe sórí Asda. community your community our community bó ṣe jẹ́ kó máa ṣe náà lọ́dọ̀ tiwa nìyẹn bọ̀ ti rọ́ wọ́n ní ṣe bẹ́ẹ̀ ìka tí wọ́n ń ṣe òun ló ń lọ lọ́nkàn yẹn Koiki Media bringing the world closer to your doorsteps.